jésù àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wọ́n lọ sí orí òkè láti lọ gba àdúrà nígbà tí ilẹ̀ mọ́ àwọn olórí ẹ̀sìn rán àwọn ẹ̀ṣọ́ láti wá mú jésù nígbà tí wọ́n dé júdásì fi ẹnu kò jésù ní ẹnu jésù sì wí fún júdásì wípé ìwọ fi ìfẹ́nukonu fi ọmọ ènìyàn hàn wọ́n sì mú jésù lọ sọ́dọ̀ àwọn olórí ẹ̀sìn nígbà tí wọ́n dé ọ̀dọ̀ àwọn olórí ẹ̀sìn olórí àlùfáà bí í léèrè wípé ìwọ ni ọmọ ọlọ́run bí òun sì wípé ìwọ ni ó sọ bẹ́ẹ̀ nígbà tí olórí àlùfáà kò sì rí ohunkóhun láti ṣe ó mú lọ sí ọ̀dọ̀ Pílátù tó jẹ́ gómìnà wọn ní àkókò yẹn nílùú náà Pílátù sì béèrè lọ́wọ́ àwọn ènìyàn wípé kí ni arákùnrin yìí ṣe wọ́n wí pé ó ń sọ fún àwọn ènìyàn kí wọ́n má sanwó orí ó ń kọ́ wọn ní ẹ̀kọ́ òdì nínú tẹ́ḿpìlì ó sì pe ara rẹ̀ ní ọba àwọn Júù Pílátù béèrè lọ́wọ́ rẹ̀ ṣé ìwọ ni ọba àwọn Júù ó sì wí pé ìwọ ni ó sọ bẹ́ẹ̀ Pílátù sì wí pé òun kò rí ẹ̀sùn kankan tí arákùnrin yìí ṣe tó fi yẹ sí ikú àwọn èèyàn sì pariwo ẹ kàn mọ́ àgbélébùú ẹ kàn mọ́ àgbélébùú. ní ìlú náà àjọ̀dún kan wà tí wọ́n máa ń ṣe ní ọdọọdún. ní àkókò àjọ̀dún yìí wọ́n á máa tú ọ̀daràn kan sílẹ̀. pílátù sì béèrè lọ́wọ́ àwọn ènìyàn wípé ṣé kí n fi arákùnrin yìí sílẹ̀ fún yín àwọn èèyàn tún pariwo gidigidi wípé ẹ kàn mọ́ àgbélébùú ẹ kàn mọ́ àgbélébùú àwọn ènìyàn wí fún pilato wípé fi bárábà ọ̀daràn sílẹ̀ fún wa pílátù sì wí pé òun ò ní ọwọ́ sí àti kan arákùnrin mọ́ àgbélébù àwọn èèyàn sì wí pé kí ẹ̀jẹ̀ rẹ̀ kí ó wá sórí àwọn àti àwọn ọmọ àwọn pílátù sì fa jésù lé wọn lọ́wọ́ pílátù sì fi bárábà ọ̀daràn sílẹ̀ fún wọn wọ́n sì mú jésù wọ́n sì lọ kàn mọ́ àgbélébù